QH, QH, QH Radio. From Accra to the world, omilẹ̀ títí ó kárí ayé. QH Radio làwa ń gbọ́. Fún ròyìn tó kún rẹ́rẹ́, àtètò tó yọrantí. QH Radio La làwa ń gbọ́. Fèrè ìdárayá, àtọ̀rọ̀ òṣèlú. QH Radio làwa ń gbọ́. Ẹ bá wa dòwò pọ̀ jẹ́ ó bugbájẹ́. QH radio làwa ń gbọ́. gbogbo ènìyàn ó yá ẹ jẹ́ ká dìjọ́ gbọ́. QH radio làwa ń gbọ́. káàkiri àgbáyé ni wọ́n ń gbọ́ wa. QH radio làwa ń gbọ́. from Accra to the world ó milẹ̀ tìtìtìtì. QH radio làwa ń gbọ́ dádì àti mọ́mì ẹ má gbé kúrò níbẹ̀ ó pọ̀. QH radio làwa ń gbọ́. QH radio làwa ń gbọ́. iléeṣẹ́ QH radio tá a wà ní Accra ní orílẹ̀-èdè Ghana ǹjẹ́ ibẹ̀ náà la máa tún ti dé o ibẹ̀ náà la tún gbé wà ibẹ̀ náà la tún dúró sí ibẹ̀ náà la tún ti ń kí wípé ẹ tún kú dédé àsìkò yìí gbogbo yín tẹ̀ jẹ́ alára wa ǹjẹ́ ọmọ ojúmọ́ kan àṣà kan rèé ojúmọ́ kan èdè kan ojúmọ́ kan tó jẹ́ pé multivitamin àṣà kan ni ní gbogbo ìgbà tá a bá ti gúnlẹ̀ sórí àgbàgbé Quadri Hamzat òun náà ni ó kọ́ mi ǹjẹ́ kókó kókó báyìí la tún máa ń gbóhùn agogo dùgbẹ̀dùgbẹ̀ òun la máa ń gbóhùn takèrègbè ṣe rí àwọn àgbàlagbà máa ń sọ̀rọ̀ kan wá ní àyún lọ àyún bọ̀ òun lọ́wọ́ yẹn nu àwa láàmà wá ẹ̀yìn náà ládẹ̀ máa bá wọ́n tún á máa ń fi kinní kan kun wọ́n á lẹ́ni tó bá ní ká má bò òun nìkan là ní dé bá ṣùgbọ́n lọ́dọ̀ tiwa ní QH radio ṣẹ́rẹ́ tó bá ní ká má bò gangan gangan a tún máa dé bá nǹkan kan ò ní ṣe a tún fojú rí wa pé a tún ti dé ẹ tún kú lé o ẹ káàbọ̀ sórí ètò tá a pè ní ọ̀rọ̀ tó ń lọ Quadri Hamzat òun ló mi ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí ti fẹ́ máa yíwọ́ ọ̀rọ̀ ti fẹ́ máa yíwọ́ ó ti fẹ́ máa bábòmí jáde àwọn oníṣẹ̀ṣe ti ń declare war against àwọn muslim ìlọrin ọ̀rọ̀ yìí dẹ̀ ní ìdí intervention gbogbo ẹ̀yin èèyàn láti jẹ́ wípé kẹ́ ẹ dá sí i ọ̀rọ̀ yẹn nídìí intervention gbogbo ẹ̀yin èèyàn láti jẹ́ wípé kẹ́ ẹ dá sí i ètò bá fi lè di pé tẹ́ ẹ bá ti rí àwọn àáfàá ẹ máa lẹ̀kùn mọ́ wọn ọ̀rọ̀ tó bá fi ń lọ síbi wípé àwọn ọmọ dáná sun mọ́ṣáláṣí ní gbogbo ibikíbi tán bá ti rí mọ́ṣáláṣí àwọn ọmọ dáná sun tó bá ti jẹ́ tilẹ̀ Yorùbá ṣe rí i pé irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ ó nílò intervention ó dẹ̀ fẹ́ kí ẹ̀yin èèyàn kẹ́ ẹ dá sí i ẹ jẹ́ sáré sọ fún gbogbo ẹ̀yin èèyàn tó bá jẹ́ pé ẹ ti ra ilẹ̀ tẹ́ fẹ́ contractor tó máa bá yín kọ́ ẹ jẹ́ fún yín nọ́mbà nìkan 0244 ṣẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó ẹ̀yin tẹ́ wà ní diaspora tó jẹ́ pé ẹ ti ra ilẹ̀ sí nàìjíríà ibikíbi ní nàìjíríà abẹ́yìn tẹ́ ra ilẹ̀ sí ghana tẹ́ wá ń wá kọ̀ǹtráktọ̀ tó mọṣẹ́ dáadáa tó máa bá yín kọ́ láti bẹ̀rẹ̀ débi tó parí sí ẹ̀yẹ kan tí ẹ pè wọ́n nílé iṣẹ́ god of possibility kfash ẹnìkan fún yín ní estimate ẹ sọ irú ilé tẹ́ fẹ́ kẹ́ wá nìkan fún yín ní iye owó tó máa parí gbogbo ẹ̀ owó wọn ò wọ́n olóòótọ́ dẹ̀ ni wọ́n One office in Ghana one office in Nigeria. god of possibility kfash building and general contractor phone number one rèé plus two three three five nine five one eight one six double three plus two three three five nine five one eight one six double three ẹgbẹ́ lẹ́ẹ̀kan plus two three three five nine five one eight one six double three ẹ̀yin èèyàn nǹkan tó bá fi di pé àwọn oníṣẹ̀ṣe ti ń lérí wípé ibikíbi tó bá ti jẹ́ ilẹ̀ Yorùbá kódà wọ́n dárúkọ Ọ̀ṣun Oǹdó Èkìtì Ọ̀yọ́ Ògùn Èkó wọ́n ní gbogbo ibikíbi láwọn àwọn ibi tán kàálẹ̀ tó bá ti jẹ́ pé ilẹ̀ Yorùbá nǹkan tẹ́ máa gbọ́ ni o mo máa pílẹ̀ fún yín tẹ́ máa gbọ́ o wọ́n ní gbogbo ibikíbi lára àwọn ibi tí àwọn ti mention yẹn tí ó jẹ́ ilẹ̀ Yorùbá wọ́n ní ibikíbi tẹ́ bá ti rí àwọn àáfàá tó pera wọn ní àáfàá tó lọ́mọ Ìlọrin lòun tí òun dẹ̀ ṣe pé inú Ìlọrin yẹn gangan ló jókòó sí wọ́n ní ẹ máa sọ lóko pa ìyẹn lọ̀rọ̀ táwọn oníṣẹ̀ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣe é dẹ̀ mọ̀ pé irúfẹ́ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó tó bani lẹ́rù ni because ìgbà wo ni ìjà ẹ̀sìn fi máa ń bẹ̀rẹ̀ ọlọ́run má tí wọ́n á fi ní àwọn muslim àtàwọn oníṣẹ̀ṣe wọ́n mọ̀ tí ń bára wọn jagun wọ́n mọ̀ ń ṣara wọn ládàá wọ́n mọ̀ ń yìnbọn mọ́ra wọn wọ́n mọ̀ ń para wọn ẹjọ́ fún kínni àtòníṣẹ̀ṣe àti mùsùlùmí kò sẹ́ni tó dọ̀run rí o tábà sọ pé bóyá ti mọ bọ́run ṣe rí ṣé tó bá wá béèrè lọ́wọ́ wa ṣá máa sọ pé à ń gbèjà ọlọ́ọ̀ náà ni àbá máa sọ pé ń gbèjà àwọn òrìṣà ìdí tí mo ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí pẹ̀lú pé. Pe ọ̀rọ̀ yẹn need intervention ẹ̀yin èèyàn ó need intervention ẹ̀yin àgbàlagbà ṣé tẹ́ bá ti wá gbọ́ ọ̀rọ̀ yẹn tán màá ṣẹ̀wá tó gbé yín lọ sórí ìròyìn míì eléyìí tó jẹ́ pé òun náà tó ṣe kókó ó dẹ̀ ṣe pàtàkì ó ṣe kókó ó dẹ̀ ṣe pàtàkì torí eléyìí tí mo sọ pàtàkì àwọn oníṣẹ̀ṣe yẹn ẹ̀rí bí wọ́n ṣe kà lẹ́yọ lẹ́yọ lẹ́yọ lẹ́yọ tí wọ́n dárúkọ àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ìpínlẹ̀ kọ̀ọ̀kan tó jẹ́ tilẹ̀ Yorùbá tí wọ́n ti sọ wípé bẹ́ẹ̀ bá ti rí àwọn àfa àbẹ́ bá rí ẹnìkan tó wé láwàní tó pèrè láàfà lọ́rin ẹ máa sanwó ló kópa ìtàwọn oníṣẹ̀ṣe sọ lọ́wọ́lọ́wọ́ nìyẹn wọ́n ní nǹkan tó fà táwọn ṣe bẹ́ẹ̀ ni wípé wọ́n á lè mọ̀ ipa àwọn àfa lọ́rin máa lè mọ̀ pé tí wọ́n bá láwọn burú àwọn kan tó wà tó tó burú ju tiwọn lọ bọ̀ tí irú nǹkan báyìí àfi kíjọba tètè bá wa dá sí torí pé kò ń ṣe nǹkan tó tọ́ kò ń dẹ̀ ṣe nǹkan tó dáa òun ni ká máa experience irú nǹkan báyìí ní ìlú tó lọ́ba tó níjòyè a lè ṣèdájọ́ lọ́wọ́ ara wa a lè ṣe ìdájọ́ lọ́wọ́ ara wa kí ló ṣẹlẹ̀ gan kí là ń fà o tó fi di tẹ́ máa sọ̀kò para ẹni tó fi di táwọn afáwọn máa sọ pé àwọn ò gbọ́dọ̀ rẹ̀ nìkan táwọn oníṣẹ̀ṣe fi máa sọ pé àwọn ò rẹ̀ nìkan ṣé tábà bí ilé ìṣẹ́ máa lẹ́yìn ọlọ́run náà ni ẹ̀yin méjèèjì ẹ̀yin èèyàn mo sì máa play fún yín mo máa play fún yín báyìí ó kàn jẹ́ pé a máa fẹsẹ̀ kan délé iṣẹ́ kibla time fáǹfààní ẹ̀yin tó jẹ́ pé ẹ fẹ́ lọ sí umrah december iléeṣẹ́ kibla time wọ́n ní ká sọ fún yín wípé umrah december fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ sí umrah december wọ́n ní ká sọ fún yín pé ẹ lọ fi ọkàn balẹ̀ o owó rẹ ti jáde o tẹ́yin náà bá wà nílùú òyìnbó tẹ́ wà ní diaspora tẹ́ wà ní gbogbo àwọn countries káàkiri káàkiri káàkiri káàkiri. káàkiri iléeṣẹ́ kiblatain fúnra wọn ìlú òyìnbó ní head office wọn wà Canada ní head office wọn wà ní Alberta so ẹ pè wọ́n báyìí kẹ́ ẹ bí wọ́n léèrè pé ẹ̀yin náà fẹ́ tẹ̀lé wọn lọ sí umrah December kẹ́ ẹ lè bí wọ́n pé èló ni gbogbo àwọn tá a polówó wọn fún tí wọ́n tẹ̀lé wọn lọ sí hajj gbogbo wọn ni wọ́n pè mí tí wọ́n dẹ̀ dúpẹ́ lọ mí pé iléeṣẹ́ kiblatain wọ́n tọ́jú àwọn ní hajj so ẹ̀yin tẹ́ fẹ́ lọ sí umrah December ìyẹn náà ti sílẹ̀ báyìí òun là ń polówó fún yín ẹgbọ́n ìpolówó wọn kí wọ́n á fún yín ní fóònù nọ́mbà kátẹ̀wájú lórí ètò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 nọ́mbà wọn rèé plus one seven eight zero six eight zero two one eight four plus one seven eight zero six eight zero two one eight four ẹgbọ́n lẹ́ẹ̀kan sí plus one seven eight zero six eight zero two one eight four bó ṣe jẹ́ nìyẹn now ẹ já lọ gbọ́rọ̀ tí mo sọ fún yín ní ṣókí náà ni kò ju nǹkan bí ìṣẹ́jú kan àbọ̀ àbí ìṣẹ́jú méjì lọ because point tí mo yọ lórí ètò yẹn ni pé. Pe ìjọba gbọ́dọ̀ bá wa tètè dá sọ̀rọ̀ yìí torí pé ọ̀rọ̀ yẹn ti fẹ́ máa kọjá bó ṣe yẹ àfi kíjọba kan tètè dá sí i ogun tàwọn olóṣèlú gangan gangan ìjà tàwọn olóṣèlú àgbàdua kò wáyé débìdébì ìjà ẹ̀sìn lọ́jọ́ kìíní àná tí wọ́n sọ pé wọ́n fẹ́ kó ogun lọ sí Niger gbogbo wa là ń sá kíjokíjo pé kọ́lọ́ má jẹ́ ẹ̀ kọ́lọ́ tètè bá wa pa náà ẹ̀ kọ́lọ́ tètè bá wa pa náà ẹ̀ àgbọ̀dọ̀ rírú ẹ̀ kí ló wá dé tó jẹ́ pé ogun inú nàìjíríà wà lógun ẹ̀sìn ṣé ọlọ́run la àbá ń òrìṣà ẹ̀jẹ̀ àmọ́ tá à ń ṣe ẹ̀yìn èèyàn mi ẹ̀jẹ̀ àjọgbọ̀ ẹ̀jẹ̀ àjọgbọ̀ ká tó tẹ̀wájú. anywhere bóyá ní ọ̀ṣun state ni o bóyá ní ondo state ni o bóyá ní èkìtì state ni o bóyá ní lagos state ni o bóyá ní ogun state ni o ogun state ni o àbí ọ̀yọ́ state ni o any part of those states that I mentioned tẹ́bá ti rí ẹ̀yìn àfa tó sọ pé ọmọ Ìlọrin tó sọ pé ọmọ Ìlọrin ni òun ẹ̀yìn àfa tó yẹ pé ọmọ Ìlọrin lòun tó kò ní Ìlọrin Ìlọrin yẹn ẹ máa sòkúta ẹ sòkúta ẹ sòkúta lu yàrá yẹ bàjẹ́. ọ mo dára. ẹ ń kọ ẹ ń kọ. anywhere anywhere bóyá ní Ọ̀ṣun state ni o bóyá ní Ondo state ni o bóyá ní Èkìtì state ni o bóyá ní Lagos state ni o bóyá ní Ògùn state ni o Ògùn state ni o àbí Ọ̀yọ́ state ni o any part of those states that I mention tẹ́bá ti rí any àáfà tó sọ fún ọmọ Ìlọrin tó sọ fún ọmọ Ìlọrin ni òun any àáfà tó yẹ fún ọmọ Ìlọrin òun tó sì ní Ìlọrin Ìlọrin yẹn ẹ máa sòkúta ẹ sòkúta ẹ sòkúta lu yàrá yẹ bàjẹ́. èdè tẹ́gì ndí àyàn èdè smoke igbó. Are you playing? What type of playing is this? I, this is playing. àwọn alábàbẹ̀ sí ìjẹ́lẹ̀ sọ̀rọ̀ tó àwọn mọ́ṣáláṣí nísìn gbogbo àwọn mọ́ṣáláṣí nìyẹn I heard what they are doing. I'm watching like they, like a bat. I behave like this. I'm looking at them like mm. a bat. Gbogbo àwọn mọ́ṣáṣá gbogbo mọ́ṣáṣí àwọn Muslim nílẹ̀ Yorùbá abẹ́rẹ́ máa tọ́ ọ̀bọ̀ nísìn. Olórí burúkú ni ọ. Ẹ fi mọ̀ wípé wèrè wèrè orí yẹn àwọn tó níwèé jù yín lọ ó pọ̀. Hello, we don carry wèrè o ìṣákìú ìṣákìú. kí ni tani ọlọ́run ṣe fún yín. ìyẹn gangan ni ìdí tí ìkan lára àwọn oníṣẹ̀ṣe fi sọ pé kí ni ta lọ́lọ́run ṣe fún yín yẹn gangan gangan ìdí gangan tí wọ́n fi sọ pé àwọn dìklẹ̀ ìjà nìyẹn o wípé àfi kí àwọn dáná sun mọ́sálásí báyìí àfi káwọn máa sọ̀kò pa àáfàá kankan tó bá ti pè rẹ̀ láàfàá lọ́rin ẹjọ́ torí ọlọ́run bóyá oníṣẹ̀ṣe lórí ló ní lọ́kàn láti máa ṣerú nǹkan báyìí ẹ rántí pé kò bá òfin mu o kódà gan kò bá ìwà tọmọlúàbí gan mu àbá bá àáfàá tó lóun wá àwọn oníṣẹ̀ṣe káàkiri pé tán bá ti rí wọn tí wọ́n bá ṣe kinní kan lórí ilẹ̀ àwọn àwọn ó pa wọn ni àwọn ó bá wọn jà ni kò bá òfin mu kò dẹ̀ bá ìwà ọmọlúàbí gangan mu o àtàfà àtòníṣẹ̀ṣe ẹ gbìyànjú ẹ tẹ̀lé àṣẹ ìjọba lẹ́yìn ọlọ́run àwọn aláṣẹ wa ló ṣẹ́kù ìjọba ló ṣẹ́kù o ìròyìn kan rèé lọ́wọ́ ìsàlẹ̀ tí mo tún rí gbá mú nínú ilé ìtọ́jẹ́ pé kò dùn mọ́ nínú ọ̀rọ̀ tìyálé tìyàwó kan bẹ tó ṣẹlẹ̀ tìyálé tìyàwó kan bẹ tí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ lára wọn tí ìròyìn yẹn pariwo wípé kàyéfì ńlá wọ́n ní fúrera ó fi oògùn ẹ̀fọn pa ọmọ orogún rẹ̀ ọmọ ọjọ́ mẹ́rin péré làwọn ará àdúgbò bá fi gbé ta ẹ̀yin yẹn mo fẹ́ kẹ́ ẹ súnmọ́ di rédíò yìí kẹ́ ẹ gbọ́rọ̀ yìí wọ́n ní ọwọ́ ti tẹ arábìnrin ẹni ọdún mẹ́rìnlélógún kan fúrera Abubakar lórí ẹ̀sùn pé ó pa ọmọ ìyáálé rẹ̀ fúrera yẹn jẹ́ ìyàwó wọ́n wá ló pa ọmọ ìyáálé rẹ̀ ọmọ ọjọ́ mẹ́rin péré nínú ìwádìí tí wọ́n ṣe wọ́n níwádìí fi hàn pé ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó pa ọmọ náà jẹ́ ìyàwó kejì sí ìyá ọmọ náà ohun tí a gbọ́ ni pé ọjọ́ karùndínlógún oṣù kẹjọ ọdún 2023 ni wọ́n bí ọmọdé jòjòló náà kí orogún ìyá rẹ̀ kó tó rọ́ ní oògùn ẹ̀fọn ní ọjọ́ kọkàndínlógún oṣù kẹjọ ọdún 2023 láì jẹ́ kí ọmọ òun dúró gba orúkọ láyé làwọn èèyàn bá pariwo pé báwo gangan ni irú ìṣẹ̀lẹ̀ báyìí ṣe wáyé báwo ló ṣe ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní ìlú Bantu níjọba ìbílẹ̀ Ningi nípínlẹ̀ Bauchi ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní Bauchi Ahmed Wakil òun ló fìròyìn náà léde òní ìlú Bauchi o afẹ̀sùnkàn náà ni ó wọ yàrá ìyálé rẹ̀ pẹ̀lú oògùn apakòkòrò tó sì fi sí okùn olúbi ọmọ náà tí kò tí ì sàn tán iléeṣẹ́ ọlọ́pàá ní ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn náà yóò fojú winá òfin lẹ́yìn tí ìwádìí bá parí alukoro iléeṣẹ́ ọlọ́pàá sọ pé ńṣe ni obìnrin fúnrira ló yọ́kẹ́lẹ́ wọ inú yàrá orogún rẹ̀ níbẹ̀ ló sì ti da oògùn ẹ̀fọn sí ìwọ ọmọ náà tí kò tí ì jiná ẹni ọdún mẹ́rìnlélógún òun ni fúnrira Abubakar ìròyìn náà jẹ́ ìròyìn eléyìí tó bani nínú jẹ́ jọjọ tó sì bani lọ́kàn jẹ́ ìròyìn mìíràn lọ́wọ́ ìsàlẹ̀ tó jẹ́ pé ó ní ṣe pẹ̀lú pé ìwọ ò jù èmi ò jù ọ́ òun la máa fi yanjú ẹ̀ ọ̀rọ̀ náà di bọ́mbà tó bọ́mbà tó ìròyìn eléyìí sọ pé wọ́n bá òkú olùbádámọ̀ràn sẹ́nítọ̀ lẹ́gbẹ̀ẹ́ títì ẹbí pè fún ìdájọ́ òdodo ní ọjọ́ ìṣẹ́gun ni àwọn ẹbí àti ọ̀rẹ́ olóògbé náà ni wọ́n ṣẹ̀yẹ orin ìkẹyìn fún ní awoni jones avenue ní agbègbè ìkẹjà nípínlẹ̀ èkó ìròyìn kan rèé tí ó dùn mọ́ nínú bákan náà wọ́n láwọn ẹbí ará àti ọ̀rẹ́ ni wọ́n ti kọrin àárò lẹ́yìn olóògbé adéníyì sanni tí ìgbàgbọ́ wà pé àwọn kan wọ́n dá ẹ̀mí rẹ̀ légbodò adéníyì sanni kó tó dágbére fáyé òun ló jẹ́ olùrànlọ́wọ́ sí sẹ́nitọ́ Solomon Adéọlá tó ń ṣojú ẹkùn ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ògùn ní ilé ìgbìmọ̀ asòfin àgbà ní Nàìjíríà tó wà nílùú Àbújá ìròyìn sọ pé ní ọjọ́ ìṣẹ́gun ni àwọn ẹbí àti ọ̀rẹ́ olóògbé náà ṣe ẹ̀yẹ orin ìkẹyìn fún ní Awoniyi Jones Avenue ní agbègbè Ìkẹjà nípínlẹ̀ Èkó ní ọjọ́rú òun ni ètò ìsìnkú náà yóò wáyé ní ìtẹ́ òkú Redemption Camp tó wà ní òpópónà márosẹ̀ èkó síbàdàn mòwe nípínlẹ̀ Ògùn lẹ́yìn tí wọ́n bá ṣètò ìsìn fún tán ní ilé ìjọsìn Redeemed Christian Church of God Rema Chapel ìròyìn ní òwúrọ̀ ọjọ́ karùn-ún oṣù kẹjọ ọdún 2023 òun ni àwọn kan ṣekú pa Sanni ní ìpínlẹ̀ Èkó àtẹ̀jáde kan látọwọ́ olùbádámọ̀ràn sẹ́nitọ́ Solomon Adéọlá lórí ètò ìròyìn Káyọ̀dé Ọdúnaró ó ní àwọn ẹ̀ṣọ́ ààbò àwọn ló dá sanni dúró ní agbègbè òjòdú nígbà tó ń lọ sí ilé rẹ̀ ní ìṣẹ́rin nípínlẹ̀ èkó ọdún aró ní àwọn ẹ̀ṣọ́ ààbò wọ́n béèrè fún àwọn ìwé ọkọ̀ lọ́wọ́ sanni èyí tó ní ìyàwó rẹ̀ fi ránṣẹ́ sí i pẹ̀lú ẹ̀rọ whatsapp ó ṣàlàyé pé lẹ́yìn tó pẹ́ díẹ̀ ni ìyàwó rẹ̀ bẹ̀rẹ̀ sí ní pe gbogbo àwọn ọ̀rẹ́ ọkọ rẹ̀ pé òun kò gbúròó ọkọ òun mọ́ o ó ní èyí ló fà á tí gbogbo wọn tí wọ́n sì fi bẹ̀rẹ̀ fi ní wá káàkiri àtẹ̀jáde náà ní àtẹ̀jáde náà tẹ̀síwájú pé àwọn kan wọ́n ló pe àwọn kan ló pe ìyàwó sanni nígbà tí wọ́n rí òkú rẹ̀ ní agbègbè Toyota bus stop ní Òṣòdì pẹ̀lú ojú ọgbẹ́ ọta ìbọn lára rẹ̀ nínú àtẹ̀jáde mìíràn lọ́jọ́ ajé sẹ́nitọ̀ Adéọlá tó fi ẹ̀sùn kàn pé àwọn ọmọ ogun tiléeṣẹ́ ológun commander nine brigade Ìkẹjà ló ṣekú pa Sanni o iléeṣẹ́ ìròyìn punch ní nígbà tí àwọn kan ṣe agbẹnusọ iléeṣẹ́ ológun tó wà ní Victoria Island Colonel Ọlábísí Ayẹni kò fèsì sí ìbéèrè tó sì ní òun yóò kàn sí wọn padà ọdún aró ni ọdún aró ni ikú sanni jẹ́ àdánù ńlá fún àwọn nítorí láti bí ogún ọdún sẹ́yìn ló ti wà pẹ̀lú sẹ́nitọ́ Adéọlá tá à ń sọ yìí ó olóògbé náà gẹ́gẹ́ bí ẹni tó ní ìfarajìn sí iṣẹ́ rẹ̀ ọ̀kan nínú àwọn ẹbí olóògbé ní kí ìjọba bá wọn ṣe ìwádìí kí wọ́n sì fi ojú àwọn tó wà ibi náà wọnà òfin lọ́pọ̀lọpọ̀ yẹn bá ní a ní nàìjíríà ṣẹ̀dẹ̀rù pé wọ́n máa ṣe ṣùgbọ́n a ní ìgbàgbọ́ a sì ní àrídájú pé tí wọ́n bá fẹ́ fi òfin tọ̀ nǹkan ní nàìjíríà tó bá wù wọ́n kàn fi òfin tọ̀ wọ́n máa fòfin tọ̀ o wọ́n sì máa wá jáde tó ẹ̀yin èèyàn pẹ̀lú ìpolówó tiléeṣẹ́ OEA apps òun náà láfi mọ́ dágbére fún gbogbo ẹ̀yin tó bá jẹ́ pé ewé àtegbò òun lẹ fẹ́ bóyá ẹ̀ ṣàìsàn kan nínú ara àbí àrùn kan yọ yín lẹ́nu ẹ má dára yín láàmú ẹ lọ́ọ́ máa ra gbogbo àwọn egbòogi tó bá ń jáde láti iléeṣẹ́ OEA apps gbogbo àwọn ewé àtegbò ni wọ́n máa ń lọ papọ̀ tẹ́ ẹ bá rí i pé àìsàn kan tàbí àrùn kan yọ yín lẹ́nu ẹ̀yin ẹ lọ́ọ́ máa ra gbogbo àwọn egbòogi tó bá ń jáde láti iléeṣẹ́ OEA apps tẹ́ bá ti gbẹlura àìsàn náà ó dẹ̀ kúrò ẹ kàn pé wọ́n ẹ sọ̀rọ̀ àìsàn tó ń ṣe yín tàbí àrùn tó ń yọ yín lẹ́nu ojú ẹsẹ̀ ni wọ́n máa fún yín lóògùn tẹ́ máa lò sí bákan náà ẹnikẹ́ni tó bá ń kojú ogun bóyá ogun ìdílé ogun ibi iṣẹ́ ilé ọkọ ilé ìyàwó ogun lórí ọmọ anything tó bá ti jẹ́ spiritual problem ẹ̀yin má dára yín láàmú ẹ pè wọ́n níléeṣẹ́ oea apps ẹ béèrè fún ọṣẹ túdè tó ń túni sílẹ̀ ṣé ẹ rí ọṣẹ túdè tí wọ́n ń tà léṣẹ́ oea ẹni tó ní iléeṣẹ́ ìwọ́n làwọn jogún ẹ̀ lọ́wọ́ mọ̀mọ́ tó bí àwọn ni ọṣẹ túdè ó dáa gan gbogbo àwọn tó dẹ̀ rà látọdún tó kọjá títí dì sìn wọn ní tán bá ti fi wẹ̀ báyìí ojú ẹsẹ̀ làwọn ó kàn rí pé ọwọ́kọ́wọ́ tó wà lára àwọn ti kúrò ọ̀nà wọn á bẹ̀rẹ̀ sí ní láṣì rere ẹ ṣe gan ni fóònù nọ́mbà ọ̀gá àgbà tó ní iléeṣẹ́ oea òun rèé o ẹ má gbàgbé plus three four six zero three eight four zero eight five zero plus three four six zero three eight four zero eight five zero ẹgbọ́n nọ́mbà yìí lẹ́ẹ̀kan sí plus three four six zero three eight four zero eight five zero Quadri Hamzat ló ti ká gbogbo èsì yìí létí ẹ ṣé gan ni tẹ̀ ń gbọ́ wá ó dàbọ̀. oea herbs and shrubs, spices. oea. gbangba gidigba la dúró fún ìlera tó péye. bẹ́ẹ̀ni o àlàáfíà ló ṣe é ṣayé àìsàn ṣe é lò gbà. oea herbs and shrubs, spices ní iléeṣẹ́ tó kájú ẹ̀ nínú ká ṣe gbòógì oríṣiríṣi tó ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí kòkòrò inú ẹ̀jẹ̀ inú rírun ẹ̀yìn dídùn ìdákọ́lẹ̀ kọkùnrin ó ṣe ṣàkọni kóbìnrin ó ṣe nǹkan oṣù nírọ̀rùn fibroid oyún ju stroke rọpárọsẹ̀ hypertension ẹ̀jẹ̀ ríru diabetes gonorrhea cancer rheumatism typhoid fever kára máa yún ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn egbògi tó ń jáde láti iléeṣẹ́ oea apps and strong spices ló kájú ẹ̀ ìwọ náà kàn sí iléeṣẹ́ oea apps and strong spices lónìí kò gbà kó jura wọn lọ wọ́n wà ní oea compound along old ondo benin express road ládojúkọ bina farm junction lẹ́gbẹ̀ẹ́ ogun state college of health technology ilese ìjẹ̀bú ogun state ẹ tún lè pè wọ́n sórí zero nine one five nine five seven nine six eight five tàbí kẹ́ whatsapp wọn sórí zero eight one eight six five three six four eight zero oea herbs and shrub spices ìlera rẹ ló jẹ wá lógún.